بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه اليوم نجلس يرجع كسان إنه أصوم شعبان ìgbẹ̀wọ̀n ọdún àti ọdún mẹ́rin ọdún àti ọdún mẹ́ta sí ní àádọ́ta àhíjọ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh nínú àwọn ìṣẹ̀lẹ̀ tí a ń sọ nípa rẹ̀ lọ́wọ́ àwọn tún ní ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ nígbà tí anabi sọlá àlẹ ọsàlá tí wọn lọ sí al-i'tikaf ìtakùn sílẹ̀ Ọlọ́run ọba fún jọ́sìn èyí tí máa ń wáyé ní mẹ́wàá ìgbẹ̀yìn ní oṣù Ramadan láti lè fi wá òru lẹ́lẹ́tì fọ́dẹ̀ Safiya bint Huyay yìí. رضي الله عنها على السلامة النبي المسلاة بدون اعتكاف wọ́n á sọ̀rọ̀ dáyé kan ìyá ìgbà yọ̀ǹda láti máa lọ ìdíṣẹ́ ọlọ́run bá sì wọ́n jáde láìpẹ́ láì jù báyìí báwọn ọkùnrin méjì kan kọjá nìyẹn wọ́n rí òjíṣẹ́ ọlọ́run àti sọ̀fíyà rọ̀bì ọlọ́run àìníhà bá tẹsẹ̀ wọn rí ìdíjọ́ ọlọ́run bá kún ọ̀gbẹ́ ẹ̀ wá ìnáha sọ̀fíyà tó fi ń tó fìyà yìí obìnrin tí mo dó tì í sọ̀fíyà ni o ọmọ fìyà yìí kan náà àwọn ìyàwó mi ni o àwọn ènìyàn ní à àwọn ògbé wá burú òjíṣẹ́ ọlọ́run ní ìnà ṣàìtọ́nà yẹ́jìrì mìíràn bìnrin àdámá. wọn jọrọ nǹkan dádájọ́ àṣà ìtọ́ni nìyí o máa ń rí kọjá lára ọmọ Adam bẹ́jẹ̀ ti máa ń kọjá nínú sànyà wàá káfù àníyókò zàfà fi kòlóbì kò ṣàrà àwọn àyẹ̀tò fífa fi kòlóbì kò ṣàyà ẹ̀rù ń bà fi kò ṣàyà ń kọ́ má jà sí pé àṣà ìtọ́ọ̀nù yẹn yóò ju kankan sí yín lẹ́mìí ẹ máa fi wò pé à ẹgbẹ́ sì ká fún ọ sí lànà bí lọ́sẹ̀ obìnrin ní bá sọ̀rọ̀ káàkiri kódà ẹ̀fọn ní pè ní ìyàwó òun àwọn obìnrin míì rẹ̀ sì máa dàpọ̀ àdéhùn yìí tá a bá wò wọ́n láwọn ẹ̀kọ́ tó pọ̀ tá a kọ̀ bẹ́ẹ̀ nínú ẹ̀fọ́ àkọ́kọ́ ni pé tí èèyàn bá ń ṣe àṣekáfù wọ́n lè ṣe ìyáálé yẹn wọ́n lè bẹ̀rẹ̀ o èèyàn sì lè jọ sọ̀rọ̀ èèyàn sì lè sin ó ń tọ̀ tí bá ń lọ wọ́n jẹ́ kó àkọ́kọ́ ẹ̀kọ́ kejì tó tóbi àwọn Yorùbá máa ń sọ pé ẹni tó bá ti lé kọ kọ́ máa wé kí ìbùkún mọ́ àpá jùlọ tí yẹn bá ti jẹ́ ẹ̀yà eh, ni tọ́wà ní ọ̀sọ̀dẹ̀ ẹni táwọn yẹn wò wájú wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ àgbà gbogbo ohun tí wọ́n fi fi àlébù kan yẹn yẹn gbọ́dọ̀ sọ̀rọ̀ àlébù fi ní kan yẹn gbogbo nǹkan tí yẹn bá fẹ́ sí yẹn gbọ́dọ̀ máa ṣe ní ṣàfàfíyà nǹkan tí ó tí ó clear tí ò ní dáhùn jùlẹ̀ torí tí àlébù bá kan èèyàn pàtàkì tó gbé dáadáa kan dání dáadáa yẹn làlébù máa kàn bóyá ẹja àfa nísìnyí àwọn jẹ́ onímọ̀ àwọn jẹ́ tó ń sọ̀rọ̀ níta wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ lápẹẹrẹ ní kìnyẹn fẹ́ fẹ́ yàwó kejì àbí yàwó kẹta àbí yàwó kẹrin kí ẹ máa lọ jókòó sí ẹ̀yìn kùlé ibi tó sóòpù èyí pé yẹn lè jẹ ìgbájú àbí kí wọ́n dami ata sí yẹn lójú àníbò ló ti jẹ́ àfẹ́sọ́nà mi mọ́ àwò àà àgbàlagbè ṣe kí lọ́ba yìí wá èèyàn tó bá jí èèyàn pàtàkì ọwọ́ sọ fún tó bá wà àwọn èèyàn tí wọ́n sọ ń pa wọn èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ àti wọn fi ní wí tọ́lá àwọn èèyàn nìyí tí wọ́n bá sọ mẹ́wàá ń pa èèyàn ọyẹ tó dájú jù ni pé èèyàn ò lè bọ́nu mẹ́ta mẹ́ wọ́n lè fi kù ẹ̀rí pé èèyàn àgbàlagbà náà máa ń sọ pé ọ̀rọ̀ òkèèrè bí ọ̀bá lé yóò dì wọ́n fi kù ni o ṣùgbọ́n pé nǹkan kan ò torí bẹ́ẹ̀ téèyàn bá ti jẹ́ èèyàn tí ó jẹ́ èèyàn pàtàkì láwọn èèyàn wò láwùjọ èèyàn gbọ́dọ̀ wà á la hádà gbogbo nǹkan téèyàn ọba ṣe ọjà nǹkan tó pè ọ́ kó kílẹ̀ dáadáa òun ló fà á tó ìṣọ́ ọlọ́run fi sọ fáwọn méjèèjì pé ìyàwó mi mo dúró sí o àwọn èèyàn sọ pé ah àwọn ògbérun gẹ́gẹ́ ní ẹ̀ẹ́ hmm, ṣùgbọ́n ṣe tánì wọ́n lè jábọ̀ fi lẹ́mìí kẹ́ máa lọ wí káàkiri ní ìsìnkú ẹ̀ ó ti sọ ọlọ́run tó lóun ṣe ìtìkáàfù obìnrin ní máa ń lọ bá sọ̀rọ̀ ńbẹ̀ ni kìí sì tún ṣe ìyàwó rẹ̀ sọ̀rọ̀ káwa náà ká mú ẹ̀kọ́ nínú ẹ̀ láti máa fi lo ìgbésí ayé wa ọlọ́run kọ́ máa sọ wá di ẹni àbùkù ẹni ẹ̀kẹ́ ó sàpọ́nlé wa ìgbésí ayé ra yé o subhanakallahumma wa bihamdika ashhadu